وكل محدثة بدعة وكل بدعة ضلالة الحمد لله وصلى الله على صحابه الذين في أعناقهم بدار بحث تقوى إليهم الذين في الدوكة لنوصل الصفر لقناتهم سيقومنا سيقومنا بيمين وجود الإسلام السلام عليكم ورحمة الله وبركاته. يتسواج من سراوة سرا شامي كلام العلمي وفرس سرا في أنصر على إلى قرارة nípa mímọ̀ àti ọlọ́tọ́wà fún ọmọ ẹ̀sìn tó jẹ́ sí nàìjíríà àbẹ̀wọ́mọ́ nàìjíríà ọ̀ṣunmọ̀lọ́wọ́ ọ̀ṣunmọ̀lọ́wọ́. ẹnu ọ̀nà àbáwọlé tí àwọlé sí ní ẹ̀sìn. <clears throat> òun náà ní báàbù mọ̀nàzìlì ọ̀gáná eléyìí tó fẹ́ sọ nípa àwọn ipò tí àwọn olùmọ̀ máa ń wà ní ṣíṣe ìtẹ̀lé tí wọ́n bá fẹ́ di olùmọ̀ bó ni ó ti bẹ̀rẹ̀ bó ni ó parí sí ipò àwọn olùmọ̀. علي بن الحسن بن شقيق ونمضى عبد الله بن مبارك يقول الله في صلاة أول العلم حمية ثم السماع ثم الفهم ثم الحفظ ثم العمل ثم النشر هنا أول العلم القطامة هنا النية من كي أدانيا وقني هكذا بعد ما يقول إنما الأعمال بالنيات بسبب الوجوه من شدة الوعي ẹ̀ńtọ́ fẹ́ kọ́ ìmọ̀ gbọ́dọ̀ ní àníyàn <clears throat> tí a gbé lọ. àníyàn lọ́dà tí ẹ̀ lọ gbé wáyé òun náà ní àníyàn mo fẹ́ mọ̀ láti jẹ́ ìmọ̀ kan kó fúnra mi. mo sì fẹ́ mọ̀ láti lè gbé ìmọ̀ kan kó fúnra ẹlòmíì kọ́ má jẹ́ nítorí ayé ipò àkọ́kọ́ ni ipò kejì. torí náà ẹ bá lọ ṣe ń torí ayé ìjọba bọ́ bẹ́ẹ̀ òjì dá ni wọ́n fẹ́ wà nínú tíra àtàlẹ́ mùtàlẹ́ torí kọjá àlẹ́ ìdùtàlóye ni wọ́n tọ́lá bá ìmọ̀ lẹ́nu mọ̀ádé fáńtà ìfọ̀wélé nínú ọ̀ṣáde fáyà ẹ̀kọ́ sẹ̀rà ní ìtọ́lẹ̀ bíi ìdáyẹlẹ́ àwọn. bí ìnàdí àyíbáàdì kúndé ní yóò tọ́ba lọ wá wọn nítorí ọ̀run ẹ pé torí ọ̀run lẹ́yìn kí yẹn wá wọn. wọ́n ń tọ̀wọ́n fáńsà bí fáńlẹ̀ mi náà rọ̀ṣáàdì wọ́n ń tọ̀wọ́n ti jèrè ọlá nínú mọ̀nà wọ́n fọyà lè kó jẹra nítorí mi. ẹ wá bá ń wá ẹni tí ẹ wá bá ń wo àdánù ẹni tó lọ wá ìbò ṣùgbọ́n torí kí ló fi wá ìlẹ̀ ìlẹ̀ fáwọn bẹ́ẹ̀ lẹ́yìn kó fi lè rí ọlá lọ́dọ̀ àwọn èèyàn tó fi lọ kọ́ ìlú ó fi hàn yín bí àkọ́kọ́ òun ni kéèyàn ti kíni ọ kéèyàn ní àníyàn ìkejì òun náà ní alẹ́ símà wàá tẹ́tí símà ẹlẹ́mìíràn ni à àwọn kan ṣe tíra lòun kà ìbùnú jama náà dẹ̀ sọ yìí pé mọ́n taṣẹ́ yìí akọ́ fi mọ́tò ní àwòrán ọ̀fìn dọ̀yà àlẹ́ pẹ̀lú ẹni yóò tọ́ bá ti ṣe nínú pé ó mú tákàdá ẹ̀ńkà nígbà ńsúbọ̀ ọ̀hún ti rìn ẹ̀ tó yẹ àlẹ́ àṣà yóò sì ra ọ̀pọ̀lọpọ̀ dájọ́ ara láti lẹ́gbẹ́ yẹn bẹ́ẹ̀ di onímọ̀ lẹ́yìn ìkópa nìyẹn dà ìyẹn akẹ́tù símọ̀ ìyẹn máa ṣe kọlọ́kì rẹ̀ lórí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fọ́ ogun kan lójúbọ̀ láwùjọ sí ádámù kọlọ́kì mẹ́mẹ́ sọ òun ò jókòó kọ́ ìkẹta. ثم الفهم لين أن يودينا بعد تسين يوصي الله ẹlòmíì ọlọ́ọ̀kì ogun àgbọ̀dọ̀ àbáadé ń jókòó mi ẹlòmíì mbẹ ọ̀tọ̀ ni mo lẹ́yìn ọ̀tọ̀ ni mo tọ́ máa ọ. sọ́dà kò ní yé tó wọn bá gbé tẹ̀ ká lọ sà lẹ́yìn òun tó ti á lọ bá ó ti lọ bọ pa sí báyìí ẹnu àti àfa gbọ́ wọ́n lẹ́yìn lẹ wí nǹkan báyìí wọ́n lẹ́yìn lẹ sọ pé yẹn lè ṣe nǹkan báyìí wọ́n lẹ́yìn lẹ sọ pé kíní yẹ ọ̀dà wọ́n lẹ́yìn lẹ sọ pé nǹkan yìí da ṣe èèyàn ní àgbọ̀ yìí. bákan náà ẹlẹ́kẹ̀rin fún mọ̀lẹ́hìn ìhun tó yẹn lánìyàn dáadáa lórí ẹ̀ tọ́gbọ́ tọ́gbọ́ yẹn ìhun tó wá ha sórí àtúnṣe hìbìtì rẹ̀ nígbà tó ti yọ dáadáa lẹ́yìn tá a ti ha sórí yẹn sẹ́yìn tó gbọ́ àwọn nǹkan wọ̀nyí ibi tó pamọ́ lọ́wọ́ á wá gbé bóde kí ni ìgbé bóde yẹn tó mọ́lẹ̀ àmọ́ ìyẹn á ṣe sọ́sẹ́ mọ̀ wípé fàákìlù ṣẹyìn láyọ̀ ọ̀pẹ́ ẹni tó bẹ́ẹ̀ fún ni lẹ́wọ̀ tọrùn ẹ̀ lákọ̀ọ́kọ́ wò ni wàá lò ìwọ gan tó ti wípé ọtí láti yẹn tọ́ da gbọ́ ọtí gbọ́ yé kó sì fi ha sórí ìmọ̀ ti wà lára ẹ báyìí kí kúkú sọ̀rọ̀ wàá lò oníṣẹ́ ní òbí sọ̀rọ̀ ìkẹfà fún mọ̀tìlẹ́sì lẹ́yìn náà yẹn wàá tẹ̀lé ká sára ayé èké bẹ́ẹ̀ náà rí bí èsè ń ṣe ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ ìgbésẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà ìwọ̀n dìbò ti ń bẹ fún àwọn olùmọ̀ gbogbo àwọn àṣàrò oríṣi lọ́wọ́ lórí ẹ̀ fẹ́ẹ́ pé kẹ̀kẹ́ náà ni gbogbo wọn ń sọ. ليرى إذا على محمد بن نضري الحارثي tóun sọ pé awo alẹ́ lẹ́yìn náà lè ṣe máa òun ọ̀gbẹ́ láti bí àdéhàn wọn ní gbígbọ́ là kọ́kọ́ wọn tó wá sọ pé lẹ́yìn gbàyẹn kílọ̀ náà ọlọ́run náà ní ha sọ pé lẹ́yìn gbàyẹn kílọ̀ náà òun náà lè ṣe iṣẹ́ tọ̀ wọn pé lẹ́yìn gbàyẹn kílọ̀ náà òun náà ní kéèyàn fún ọ̀tá. sábà tó lọ sínú ẹsẹ̀ ọ̀rọ̀ mi Abdullahi ibn Usman ó ní sùfìyàn sọ gbígbọ́ là kọ́kọ́ lẹ́yìn náà kí yẹn tẹ́tí lẹ́yìn náà kí yẹn ha lẹ́yìn náà kí yẹn lù lẹ́yìn náà ni kí yẹn tó máa fọ́ ọ̀gá. bákan náà eh, abu abdulfati nasir ibn al-mughira òun náà gbàgbé ohun tó ń tẹ̀gbọ́ tó sùn fi àlùwé ni pé àwọn olùlàyé mi lè kí yẹn gbọ́ àkọ́kọ́ mọ̀ lẹ́yìn náà ni alí ń sọ̀ obìnrin gbé bí wọ́n bá ti kọ́ yẹn lẹ́kọ̀ọ́ lọ́wọ́ fún ẹni tí ń gbọ́ kó túbà jùmọ̀ àlìmọ́mù kódà kó sọ fẹ́ni tí ń sọ̀rọ̀ pé ọ dákẹ́ ọ̀kọ̀dínláàgọ́ òun náà ti wí lágò nìyẹn ẹ̀yin náà sì mọ ọsán pé lágò òun náà ní kàlámù ń bà àbẹ̀ ẹ sì mọ pé dáadáa lọ́sọ sọ̀rọ̀ pé àmọ́ pariwo mọ́ ìborí pé lè mọ́mù ṣe kútùbà ọ̀kọ̀dínláàgọ́ tọ́ba sọ fún àkù rẹ̀ nígbà tí mọ́mù ṣe kútùbà lọ́wọ́ ọ̀kọ̀dínláàgọ́ òun náà ti ṣe lágò nìyẹn sọ fi hàn pé lẹ́yìn gbà téèyàn ń gbọ́ lọ́wọ́ yẹn kò sún bá yẹn kó ti sọ́ọ̀bù yẹn ìwà pálapàla ni ká máa gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ lọ́wọ́ kí yẹn máa rí sífù kọ́ọ̀lù pálapàla gbà yẹn àti téèyàn ọba gbà yọ̀ da ìjòkó ẹ̀ nínú àyè ní adam ìwọ́n tó máa fáta ẹ̀ nìyẹn yàtí kẹsí yẹn sùn ó lè jó oúnjẹ ní ọ̀padà jáde bíbá ní ọmọ àlọ́ da ohun tá a wí ní ọ̀sọ̀ parí ìkọ́sí ńgbà tí ń gbọ́ kinní nìgbà yẹn náà ló tún fi lọ rí sífù kọ́ọ̀lù ẹlòmíì lè máa bẹ́ni sí mbẹ́lẹ́gbẹ̀rẹ̀ ṣeré ẹlẹ́mí lè máa fún hurun hurun fóun náà tó máa wí nǹkan kan tó lẹ́yìn ìgbà yẹn wọn ni kéèyàn ha lẹ́yìn náà ni kéèyàn ṣiṣẹ́ tọ̀ lẹ́yìn náà ni kéèyàn fún ọ̀ka. bákan náà ah, afáwa ah, Dawud ibn Amri Zuhair àtọ́bí ìyẹn náà sọ pé mo gbọ́ kọ̀ọ̀lẹ́ ìlú nàìjíríà rahimahullah wọ́n fi yìí ó ti di àwọn pé náà ń súnmọ́ra wọn àkọ́kọ́ kọ́ gbọ́ ọyẹ ha lẹ́yìn náà ni kéèyàn lò kéèyàn tún wá mú ká tó gba àwọn níyàn kọjá nínú àwọn ọmọ náà ntọ́ máa gbọ́ fún sẹ́wọ̀n yìí pé alim. kọ́ ẹ̀rí ọlọ́run rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ń wá wọ́n gbìyànjú láti rí mọ̀ ṣùgbọ́n wọ́n lá yẹ sí lò ṣùgbọ́n wọn ò débi mímọ̀ yẹn wọn ò rí nínú àǹfààní rẹ̀ gan yóò fọlọ́ mú wọn hẹ́nà rẹ̀ fún wọn ṣùgbọ́n kí lọ́ọ́ fà yẹn fún wọn ẹ̀yà ń lè mọ́ anáhùn àkùtọ̀ kò tọrọ ikọ̀ tọrọ sí ọ̀nà rẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni ọmọ ní àkùtọ̀ àtọ̀rí ikọ̀ ẹni ọba sí nà ní kí lọ́wọ́ máa ṣẹlẹ̀ dọ̀là wọ̀lá yẹn náà ló lọ́mọ kò sódà ẹ̀ wọn tọ̀ wọn máa wọn bá ti sin bí wọn bí máa ń tọ̀ á ẹ wọ́n bí kéèyàn sin ọ̀nà ẹ̀tọ́ lábújá wọn wọn ọ̀nà bí ọ̀nà bí ló ti pé ní ìsìnkú ti débẹ̀ tipẹ́ ọba yẹn lọ sí gbà lọ bọ́ sí ààrẹ ọ̀sàgbà ni fi ekú kọ́ máa fi kúnlẹ̀ kọ́ máa ọ̀nà wọn ti ní ọ̀nà ọ̀nà tí ẹ̀yin tẹ̀ yín ṣe onípò níbi tẹ́tọ̀ ńbẹ níbi táwọn ẹ̀sọ́ tó nípò ńbẹ tí wọ́n tọ̀ ńbẹ yòówá lọ tọ́ nà ẹ̀mí àbí ọ̀lọ́ tọ́ nà ẹ̀mí táwọn onípò ń tọ̀ ó sì ní ìwé tọ́ nà sí àwọn tọ̀hún pé olórí oko ló ní wà. fẹ́ni ọba dẹ̀ sí ọ̀nà ní ìtó ṣe mistake ojú ọ̀nà ọ̀kan ńlá wọ́n àwòkọ̀là ó kéré ní àkọ́kọ́ onírì tuntun níbẹ̀ ká sọ agbègbè ọ̀nà tá a fi do onímọ̀ ẹnu ọ̀nà àbáwọlé mi ìdátùwọlé sí òun náà ní tọ́lùkù làálẹ́mi alimọ̀tàlẹ́ta alimọ̀tàlẹ́ kí olùmọ̀ kó ju ìbéèrè lu akẹ́kọ̀ọ́ kó fẹ́ pé ní ẹsẹ̀ gbogbo gbà náà ní kí abọ́ sákàn jókòó kó lè gbóhùn nìkan ní ọ̀rọ̀ àsọ̀rọ̀ lọ. kó fi ọ̀rọ̀ sáwa náà kẹ̀kẹ́ náà rárá ńkọ́ láti jọ ìfikálukọ́ mọ̀ rẹ̀ ìgbésẹ̀ àti nǹkan bẹ́ẹ̀ ńlá àbí kò sí ńlẹ̀ sọ wọ́n ní a máa ṣẹlẹ̀ dáadáa. àkọ́kọ́ táwọn kọ́ mú wa òun náà ní hadith Mu'adh bin Jabal radiyallahu ta'ala anhu wọ́n ní kóńtó. هل تدري يا معاذ ما حق الله على الناس؟ قلت الله ورسوله اعلم قال حقه عليهم ان يعبدوه ولا يشركوا به شيئا هذه يا معاذ أحق الناس على الله إذا فعلوا ذلك قال قلت الله ورسوله أعلم قال إن حق الناس على الله عز وجل عنا يعذبه قال قلت يا رسول الله ألا أبشر الناس قال دعهم يعملون طيب هذه أفا معاذ بن جبل رضي الله تعالى عنه وأرضاه فجاء الراسي nítorí pé yàtì muhammed bin jabal radi allahu ta'ala an yóò wà sí yawm al-qiyamah bí rọtùwà wọn á sì dìde níjọba ní al-qiyamah pẹ̀lú pé wọn á sì mí bàrí gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ aṣojú gbogbo àwọn ulama níjọba ní al-qiyamah muhammed bin jabal radi ẹ̀rí àfọwọ́ ibi nínú bíi tí ọ̀rọ̀ ti wọ ọmọdé létí tába fẹ́ ṣe tárúbíyà fọmọ òun ni ká gbé sórí nǹkan ẹ̀wò àbígbà tá a bá jẹun lọ́wọ́ àbígbà tó bá rẹ̀ nínú àwọn àkókò tí ọ̀rọ̀ máa ń wọ ọmọdé létí tí ẹ bá fẹ́ sọ̀rọ̀ ńlá kéèyàn ó fi sákòókò gbà tẹ́ bá jọ wà lórí nǹkan ẹ̀wò. afọ àwọn àdúgbò ìjọba ọ̀dẹ̀ ọlọ́ọ̀fù tẹ̀lé wọn ni kóńtórì nìfànàrí sọlọ́lọ́ọ̀fù àlẹ́ ìgbọ̀nsán lẹ́mú mọ̀jáde tó jókòó sẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ìyẹn ni wípé kálẹ́ni tí ọ̀rọ̀ èdè ọ̀rọ̀ ìkíní jọ ni ìdíṣẹ́ ọlọ́run wò ló kù kálọ́ wá jókòó lẹ́yìn mọ́àlù àti ẹni tó jẹ́ èèyàn pàtàkì àti ó lè gbé ẹni tí ó pàtàkì tó sẹ́yìn ọ̀rẹ́ tí ó pàtàkì tó lè má mọ̀ nǹkan ẹni gùn ọ̀kọ́ máa lọ sí èèyàn léṣe ọ̀rọ̀ tí a sọ ní màá wá wà ọ ni ó yá bọ́ sí di sáré kò sí mọ́kàn wá ká máa lọ orí bọ́nú gbó. ẹ rí Mu'adh bin Jabal radiyallahu ta'ala anhu ó ní mo jókòó sẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ìṣẹ́ ọlọ́run bá ti béèrè ọ̀nà àlìtẹ́dìrì ya Mu'adh ma haqqullahi ala an-nas rẹ Mu'adh ìjọ mẹ́tọ́ ọlọ́run tó pe dandan lórí àwọn èèyàn wọ́n ní mo sọ pé Allahu wa rasuluhu a'lam ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ lọ́sùn. tọ ala sọlọ ha hàn sọlá rí pé tọ ní àfa àwọn ààbò ti ju wọlé fáwọn ní àléhìn lórí àwọn nìyẹn wọn ni pé ayé àbùdúhu wọn là yóò ṣeré kú bí ní ṣayíha kí wọn máa sin kí wọn sì máa sì fi nǹkan kan kéjì nù

kí ni wàá ní ẹ̀tọ́ àwọn èèyàn tí wọ́n gbà lọ́dọ̀ Allah nígbà tí wọ́n bá ti sìn ní òfin kan ní ìkejì rẹ̀ ló ń lọ sí. ẹ̀rí wọ́n ní àfa àwọn àgùn ni mo wá sọ pé Allahu wa rasuluhu a'lam bíi ìtàkọ́kọ́ pé ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ lọ́mọ́ àdébí sọlọ wá sálá ń dórí kó tó fi ju wọ́n lẹ́nu yẹlẹ́yìn náà ìṣẹ́ ọlọ́run bá tún dáhùn pé fa inna ẹ rí ẹ̀tọ́ àwọn èèyàn tí wọ́n máa gbà lọ́dọ̀ ọlọ́run ọba wọn bá tó tóbi yẹn kálá yọ àti ìgbà wọn ni kó má sì jẹ wọn níyà ẹ rí afọ àwọn azùnrin jaba ọdí ọlọ́run tẹlẹ àti wọn wà ní arọsúlẹlà torí òjíṣẹ́ ọlọ́run àfàlà òbá ṣèrò náà ṣé kí n máa lọ fáwọn yẹn ní ròdù mi àti gbẹdẹmú kí ojú báyìí náà lọ kí n má ìjọ ọlọ́run ní ọ̀nà dá àgán tí wọ́n sílẹ̀ ìyá àmàlú tí wọ́n máa ṣiṣẹ́ lọ. tí wọ́n sílẹ̀ tí wọ́n máa ṣiṣẹ́ lọ. ìbéèrè ọ̀rọ̀ méjì ń bẹ nínú hadithi ọ̀rọ̀ àkọ́kọ́ àwọn nígbà tá nẹ́bi sọlọ lọ́wọ́ àtàlà ń béèrè táfà àwọn àbùdáhùn gbé ọlọ́run ọ̀rọ̀ sóńdó kúrò láàyè. mọ́sálà àní ìjẹgbà tá a nẹbi sọlọ wà sálámì lọ ìta lè máa wí ọlọ́run ọ̀rọ̀ tó lòrò àìlà àlèwì tọ́ba já sí wípé wọn tó ní í ṣe pẹ̀lú mọ̀ ṣẹ̀rí à. lọ́wọ́ sì sì mọ gbogbo ẹ̀ nánà gbogbo àdéhùn kan pa. ìyẹn lè parí kéwù ìwọ́n lè má ké gbogbo síra tó. wọ́n ní sọ atúpọ̀pẹ́ gbèdéke ọparí ìdájọ́ òkè sáà náà wíwò ọ̀dọ̀ parí jáàmì àwọn kọ́dà ó ṣe masters nù arabic o kọ́dà ó tún ó tún gba ìyanni pé ó ṣe dọ̀kítọ́rà rẹ̀ náà o ó sì di dókítà nù rẹ̀ o kọ́dà ó di professor mbẹ́ o èèyàn lè ní òun gba gbogbo yìí àtúmọ̀ yìí tuntun bẹ lẹ́yìn ilé tómi tún wa ìwọ̀n orí ọgbà kò lè ká tẹ́lá tó. kọ́lá ń yọ̀rọ̀ ayé pé kẹ̀kẹ́ wà nílẹ̀ tó lọ gbé kí ó kàn dé sí ọ̀tọ̀ nàìjáde ẹni tí ò tẹ̀ sí ìparí sánáwì ni ó tako kẹ̀ wá sílẹ̀ yìí lọ a ìrìn tíra débẹ̀ ẹ̀kẹ́ni tí ò ní kẹ́ni tí ò ti ka sánáwì lọ sí lè tún wí kíní kan kẹ́ni tó ti kọjá ipò pòfẹ́sọ̀ yẹn gan ó tún máa sọ yìí pé mo rí tíra débẹ̀ tọ́ba ní ìsìn pẹ̀lú mọ̀ ṣẹ́ríà ìyẹn ló tó fi ọlọ́ọ̀bù ọ̀rọ̀ sóòlù rẹ̀ ṣùgbọ́n lápẹẹrẹ ní kí ẹ wá rí ẹnìkan ẹ lóògùn kan fún ẹ sì lọ fáwọn ẹni tó gbádùn káwọn á béèrè pé ǹjẹ́ ni yóò sì gbádùn rà yìí kí ló wù àmọ́ sọ pé àlọ́ ọ̀rọ̀ sùn lòun àlà ẹ dáhùn ìbáṣe ní kí n ṣe mi nìkan ní sọ̀rọ̀ wọn ìyẹn náà bẹ ṣùgbọ́n bẹ́ẹ̀ lè ṣe aláwọ̀ àìlà yẹn lè wí náà lọ́wọ́ náà lọ́mọ bọ́rọ̀ oṣù jẹ́. nǹkan bá jẹ́ ọ̀rọ̀ ọkà oníyà tí ò ti ti pẹ̀lú ọ̀rọ̀ ṣẹ̀ríyà ọ̀rọ̀ lè di sàǹdẹ́bí o tọ́ba ti má pẹ̀rẹ̀ yìí wá ó ti tó fún ẹ. tọ́ba jẹ́ mọ́ ẹ̀sìn tọ́ba ní ọlọ́run ọ̀rọ̀ sólò àìlám ìtumọ̀ rẹ̀ ní wípé ó ti fi tọ́ ọmọ kí wípé ọ̀rọ̀bọ̀dé ó sì súnmọ́ bó ti tẹ́ ọlọ́run ti pẹ̀kẹ́ lù sallallahu alaihi wa sallam lámúyẹ sílùú ká ìlmọ̀rò máa rẹ̀ ọ̀dọ́dọ̀ ẹ̀ lè sọ pé Allahu wa rasuluhu àìlẹ́mù ṣùgbọ́n wọn ní sẹ́ni yóò sì yé báyìí ọlọ́run lọ́mọ́ níbẹ̀ èèyàn ní sọ pé Allahu wa rasuluhu àìlẹ́mù torí yẹn ti túmọ̀ kí ni ọ̀sán yìí bí yá ànábì sallallahu alaihi wasallam ọlọ́run tẹ̀lé kọ́ sọ fún ẹgbẹ́ ẹ̀là òkúta àìlẹ̀mọ̀ ọ̀gáyídá lẹ́sítẹ́tẹ́tìmẹ̀ fàyè ọ̀rọ̀ mọ́sà yàtọ̀. báyìí pé mo máa ń tó pamọ́ ni orí mi ọ̀gá dẹ́pọ̀ kọ́dà sùtá kan ọ̀gá díkan tẹ̀mọ̀ nígbà tí yẹn bá rí èèyàn lè sọ fọlọ́run pé ọlọ́run à ẹ̀mí ọ̀rẹ́ rẹ ọ̀rẹ́ sí gbogbo ayé má jẹ́ lè yọ ọ̀sẹ̀ lẹ́wọ̀ ni wọ́n sọ pé làwọn fúnṣì fà á nà ìjà lọ́rọ̀ iná yàrá ẹni tó bí ọ̀pọ̀ ọdún tí ń bọ̀ lòun ó bóyá ní òfìsè dáadáa ìjọba tó fi lọ́dún tí ń bọ̀ torí yóò máa rọ káàkiri náà bí ń kírun lọ́wọ́ kò ní ní kòṣùn níbẹ̀ á ah, ọlọ́run máa ṣe wù ọ́. tí kọ̀ọ̀kan yẹn bẹ́ẹ̀ hẹ̀ sí yẹn bẹ́ẹ̀ ni tí bá ti ń dúró tí ń kírun ni, oh, ọjọ́ kan ti dí inú tí ọ̀rá ah, tẹ́lẹ̀gẹ́dẹ́ eré sixty five ọ̀sẹ̀ oh, ní kàlóòdì bí ó ṣe ká ilá nìyẹn bí ó ṣe ká lansáré ìmọ̀ gbàgbọ́ egbò jìjì ní ìjà òjijì ní ọ̀bọ̀ sí kọ̀ bá kọ́lá yóò kírun rẹ̀ dáadáa àtàyè rí kọ̀ọ̀kan ni àti dáadáa lọ́jọ́ mọ́. sọ bọ́ọ̀lù ọ̀yàn ṣe rí nìyẹn ọ̀rọ̀ kejì a máa ń wíyẹn náà fún wa gbogbo ìgbà àwọn náà ní gbólóhùn tí a fọ àwọn àádùn ní ìjábà lọ́jọ́ ọlọ́run tẹ̀lé àti tí wọ́n sọ pé àfẹ́lá owó ṣèrò náà ṣé kí n máa bá àwọn èèyàn ní ròdù nù yìí torí dáadáa ni àtẹ́sà òní bí yẹ́kì àlìsàmì ìdá wa àdàlá yẹ́kì tọ́ba ti sin lọ́run nìkan ṣoṣo tí òfin gan ní à ọlọ́run ní jẹ́ ní àpò òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ bá àṣàlá ń sọ pé wọ́n tàn máa wù ìkì dára fún fi wọ́n sílẹ̀ fi àgbẹ̀lẹ́ òun kọ́ máa ṣiṣẹ́ lọ. tí wọ́n bá ṣe tàwọn hídùn sẹ́kọ́ wọ́n tún ṣe gbogbo àwọn dáadáa sọ̀pọ̀tì. tí béèrè bá ń wáyé bó ti ajé ń gbàdá sí kílódé tó a tún fi apàdà rí kíní yìí ká sékè wá àdìgbẹ́ ni ìyá ọ̀sẹ̀ lọ́rọ̀ àdẹ́ni sọ̀lọ́lọ́ àṣàlá bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ nígbà tí payà ti lọ dá àtúnà kó fi má gba ẹsẹ̀ kìtìmọ́nù láì ìpayà wà ní bẹ̀rẹ̀ ńgbà yẹn tọ́ba lọ wí ni wọ́n ta dẹ̀ tó fẹ́ pe àwọn èèyàn sínú ẹ̀sìn rẹpẹtẹ ẹ̀rí pé gbogbo àwọn máa ń sọ bí irú àwọn àfa àfẹ́sìn òye tí wọ́n ní ẹ̀ ń bọ́ alá àwọn èèyàn ẹ̀ ń dà wọ́n láàmú ìfẹ́ nìkan tó gbé àrọ àì orí ni ìdásọ̀lẹ́tò mẹ́tòlá tí mo bá fi ń kí ọ̀ràn yẹn tí mo lè gbàwé Ramadan tí mo mẹ̀tọ́ lẹ́tọ̀ mo mi wọlé wọ̀ àádé fún olùjẹ́nà tí mo àwọn olùjẹ́nà títọ́ ló ń dẹ́sọ pé wàá wọ̀. bó wá lọ́rọ̀ hijabu wa bá kí kò sọ̀rọ̀ hijabu náà bẹ́ẹ̀ wọ́n sọ pé halaltul halal. bó wá lọ́rọ̀ ká máa fa sòkòtò òkè wa aláìsí bẹ́ẹ̀ èsì báàlù wà haramutul haram. <laughs> kódà ẹni pé alimami Nawawi rahimahullahu ta'ala rahmatan wasi'a àwọn tó túmọ̀ hadith yẹn wípé fàhàlẹ́tù halal yẹn ni pé fàhàltùhù mu'taqidan hillahu mọ mẹtọ lẹtọ ìtumọ̀ rẹ̀ ni pé mo ṣe lẹ́ni tó ní àdìsọ́kàn pé ẹ̀tọ́ ní í ṣe àṣetọ́lá yìí tí èèyàn kẹ̀ sí ẹ̀tọ́ tí ò ní adìẹ ọkàn pẹ́tọ́ ní í ṣe kò tí ì mórí bọ̀ sẹ́tọ̀ kíká dárùn gbọ̀dọ̀ ẹ̀ ń fáwọn tọ́gì ti fi lẹ̀ nínú ìwọ̀n tó máa fi jábọ̀ òun ni pé láàyè àtẹ́kìdú ìlà òun sọ wípé òun fi sògé ń lòun ni òun tí ò ní jẹ́ ọgbà kankan ni Al-Imam An-Nawawi rahimahullah ó ní wa harramtu al ìyẹn ni pé ẹ̀jẹ̀ sàdẹ́pùtù mo jìnnà sí bí àwọn ti mọ̀ pé wọ̀ so nípa bẹ́ẹ̀ láàrin rí nìyẹn afọ àwọn azùnmí ìjábá rọjò lọ irú ẹni yẹn tábà lọ wo hadith yẹn dáwọ sáré rẹ ẹni tá nẹbi sọlọ lọ sẹlẹ ti ń béèrè béèrè gbà yẹn ó eh, kejì tí ó sì kẹfìrí káyìn wọ síbẹ̀ ní ọ̀sẹ̀ wa wà ní Islam kì í pẹ́ òun là máa sọ fún pé torí bẹ́ẹ̀ ọba tún ti kí ọ̀rẹ́ yẹn tán ó ní àwọn ẹbí làrá tàbí jìlá o ọba sọ fún bẹ́ẹ̀ ìyẹn tún lè ká lansárì tó kí mẹ́rin sájà lansárì tún lè kí mẹ́rin lẹ́yìn ṣáì ẹ mọ̀ pé afẹ́ sùn ẹ nìyẹn ọdún wa tún sọ gbogbo àlàyé àwẹ̀ àwẹ̀ mẹ́ta mẹ́ta ní oṣù thirteen fourteen fifteen oṣù òkè àyọkùnrin bíi ti láǹpẹ̀ yóò ní à òun ọ̀gbà rẹ̀ rí láyé òun wọn bá rìn yẹn díẹ̀ sọ torí bẹ́ẹ̀ ká gbàgbọ́ yẹ abala rẹ dáadáa lábẹ́ tọ́sùn alimi masalata alalmuta alim kí ẹ̀ ń tọ́jú olùmọ́jú béèrè sẹ́ni ní kẹ́kọ̀ọ́ òní ìtúni òun náà ni hadithi alqanabi ó ní mo kà á fún malik bin anas rahimahullah kọ́ alákọ̀dọ̀ abdullahi bin tina alákọ̀dọ̀ abdullahi رضي الله تعالى عنه الله صلى الله عليه وسلم قال إن من الشجر الشجرات لا يسقط ورقها وإنها مثل رجل مسلم حتى سوني باهي قال عبد الله وقع الناس بالشجر الكواكب ووقع بالنفس أنها نخلة قال فاستحييت فقالوا يا رسول الله ما هي قال هي نخلة قال عبد الله بن عمر حدثت عمر بن الخطاب رضي الله عنه بالذي وقع في نفسي قال عمر لأن تكون قلتها أحب إلي من أن يكون لي كذا وكذا. طيب. حديث عبد الله بن عمر رضي الله تعالى عنهما wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ tó tún wá bí ìbéèrè bí irú òkè. ìnàmínú ṣẹjarí ṣẹjarọ dáadáa ọ wà nínú omi ọkàn pé wàá ti mọ̀ pé ṣájàrú yẹn ní jẹjá wọn fún ṣájàrú olùfọ́rùkù mẹ́rin ẹlẹ́mọ̀ fúnra ni wọ́n ní jámá ọ̀hún náà ní tá àmà fún sọ̀rọ̀ ọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ tọ́wọ́ fi hàn yí pé ẹ bá ní pákọ̀rọ̀ tù ní jẹ́ mú fúnra tù tọ́ba ti jámù kọ́kí ló pè pákọ̀rọ̀ ọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ ìnàmínà ṣájàrú ṣájàrú tù ọ wà nínú àwọn ọjì bí wàá ṣe tu nìyẹn ṣàjàrọ́tà òun ní jẹ́ ismailna ha ń bẹ nínú àwọn ọjì igi kan tó yẹ pé igi ẹyọ kan dáwé làyọ̀ kòtò wà rọ̀kò hàn ewé rẹ̀ ò kì í jábọ́ ọba fìtínà rẹ̀ ewé rẹ̀ ò ní jábọ́ ẹ̀mọ̀ pọ́lọ́ ọba adẹ́lá gbogbo ọmọ tẹ́sùkùtù mi wọ́n rọ̀ kọ́tí ha ilẹ̀ yà ewé tí mo ní dájábọ̀ àfi kọ́lọ̀ ń mọ̀ ewé tí èsì ẹ̀ wà jábọ̀ igi yẹn wà bẹ́ẹ̀. wà á iná ha mọ́sálù rọ́jòlè mùsùlùm wọ́n lè sẹ́rí igi yẹn àpèjúwe rẹ̀ dàbí ọmọ ènìyàn tó jẹ́ mùsùlùmí. ẹ̀rí ọ̀nà hàbí tó ní máa ní ẹ bá mi sọ kí ni igi igi wò ní igi náà. ẹ̀rí àfọwọ́ abdullahi bin Umar radiyallahu ta'ala anhuma kúló dẹ̀ wá sí àyà wọ́n ní fọwọ́ kọ́ anẹ́sù fi ṣẹ́jọ́rí bẹ́wà ẹ̀dì. àwọn yẹn bá ń lọ wò ga igi àná àwọn igi tó wà láwọn bàbá di àwọn oko kan ni. fọwọ́ kọ́ àfi nẹ́fsì ṣùgbọ́n mi jọmọdé mo tọ́ wá sí mi lẹ́mi ni pé anẹ́ hàtìnà kọ́lá igi ọ̀pẹ ni kọ́ọ̀là afáwọn abdullahi bin ọmọ ọjọ ńlọrọ sọlá àdìgúnmọ ó ní pásítà àyà ètò àtọyẹ kéèyàn níbi olójú wa níbi láàrin àgbàlagbà ọmọ mi bàjẹ́ alọ́ọ̀dì àwọn bàbá wa àwọn tó ti lọ ọlọ́run dákun bá ní kẹ́wọn gbàtọ́pọ̀lọpọ̀ níṣẹ́ lọ́wọ́ mọ́ ó dé pọ̀pọ̀lọpọ̀ gọ́ọ̀ kí wọ́n á bàjẹ́ wọn fẹnu ọ̀ra nígbà táwa fi ń hun sọ pẹ̀lú subhanallah tí wọ́n bá dọ́rọ̀ ọlẹ̀ báyìí kí ẹ fẹ́ ṣe bí ẹni gbóhùn kan kankan pa rẹ̀ sẹ́ni tí wọ́n bá fa igi yìí sọ àyẹ̀bọ̀ ni ọ̀rẹ́ mi ó di wàì ní èjìká ojú yẹn lànà ní fi ìgbè hé láyé yẹn abẹ́jẹun lọ́wọ́ wọ́n bá sọ̀rọ̀ kínní kan wọ́n náà bá ẹ òun náà wá jókòó tẹ́ bá rí àwọn ọmọ ìjẹ̀rà mi ìtàbárọ̀kàlọ̀ sọ́mọdé lẹ́yìn tẹ́ ń tọ́ yà bẹ́ẹ̀ ń bọ́mọ jẹ́ àlejò ní ọ dídẹ́ ń yóò tẹ̀ máa wojú yín báyìí tó máa wẹ ole yín ó tó lè jókòó yóò ó yín báyìí bá ti rí kiri yóò di bẹ́ẹ̀ ni ànígbà tí kiri yìí wá dé bẹ́ẹ̀ adójú kìíní ọmọ nìyẹn asọ́mọ ni ò ní tù. àbáwọ̀ àtọ̀lẹ́ ìbọn Umar radiyallahu ta'ala anhuma èmi ò lè sọ̀rọ̀ ń tèmi lórí mo kéré asọmọ kékeré abẹ́ ìtìjú tó tọ̀nà àwọn oníkọ́mọ kékeré táàrí má máa sọ̀rọ̀ láàrin àwọn àgbàlagbà olójú wa ń tìlì wọ́n ti lẹ́kọ̀ọ́ yẹn wálé àwọn sọ̀hábà tí wọ́n já gbalagbà lọ́dí ọlọ́ọ̀bù àjù jàmíà wọ́n ní òjíṣẹ́ ọlọ́ọ̀bù àmọ́ máàlì ní kí wọ́n ní òjíṣẹ́ ọlọ́ọ̀bù ti sọ́ọ́lẹ̀ hiya nakhlatu igi ọ̀pẹ máa fi mí. faqala abdullahi ibn umar afọlọ abdullahi ibn umar wà gbẹ pé ọjọ́ ọmọ umar ó ní fahadaltu umar ibn al-khattab bàbá rẹ̀ ní wíyẹn. mo wá sọ fún umar ọmọ khattab bàbá mi ọlọ́nkọ́ bá ní yọnu bìlẹ́ni wà fún àbí náà mo tọ́ wá sẹ́mi mi ń gbà tá nẹ́bí ṣe dé lọ. ọlọ́ọ̀bọ̀ àdéhùn. قال عمر عمر واني ها لأن تكون قلتها وبعد أويني ها أحب إلي بني فسي من أن يكون لي كذا وكذا يمكن كان باي باي دادا باي واحد ìjà ọmọ mi lọ ta ayọ̀ ọmọ òtí kọ́ wá láti lé kò ẹ má jẹ́ àgbàgbé ìṣẹ̀lẹ̀ kan náà níjó níyó ẹ sì ti kọ́ nù àdábọ̀ ẹ̀mọ́ tí wọ́n pa ọmọ kan ẹni tó wá òkun òun nẹ́ẹ̀sì sí jù nígbà tá a nẹ́bi sọ́lọ́ lọ́wọ́ àtàlà fẹ́ béèrè àlàyé ọba fẹ́ máa sọ̀rọ̀ ìjọ ọlọ́run dẹ́ wò lọ́wọ́ fẹ́ ìwọ́ kéré kí ni wọ́n tọ́ sọ ní kábíyà àyàfi tó bá jẹ pé gbogbo àwọn àgbàlagbà wọn làwọn lágbára wípé àwa náà la fọ̀rọ̀ sí lẹ́nu àwọn fáwọn àgbàlagbà kan ló ń bẹ tó o bá mú wọn lọ síbi tó ti fẹ́ lọ ṣe akédo nìka wọn sọ pé àwa ti mọ̀ mí mọ́ ni. káàdì ẹlẹ́yìn náà èké lọ́pọ̀lọpọ̀ àwa ayé kọ́ wà náà. ẹ kéwúlẹ̀ máa fi ń gbi lọ́wọ́ ẹ bá ti fi akudu tẹ fi kéwu bi kò yé bàbá ń bàbá kò yé yóò yà àti gbogbo àwọn fámìlì ẹni ẹlẹ́nu wọn ọ̀hún tẹ̀ ń sọ. so ló fi túmọ̀ kẹ́ là mọ́lẹ̀ dáadáa pé bàbá ẹ sọ wá pọ̀ nísòpọ̀ pé tá a bá ṣe lọ́kọ láyà pẹ̀lú obìnrin yìí kódà bí oyún bá dé àláàlí ni ó mi lójú pé wọ́n ní kí n sásìkò wọ́n ní kí n lórí bẹ́ẹ̀ ẹ má fi kéwu sọ ọmọ ọ̀bọ̀n tí ẹ máa sọ ọ́fẹ́ jẹ́ oyé wọn fún nǹkan báyìí la fẹ́ kí ẹ ṣe fún wa. so àti wàá gbàgbé ohun tá a ṣe náà nìyẹn bí fi ń lọ nìyẹn ẹ bá máa wọn àgbàlagbà débẹ̀ ẹlẹ́ fẹ́ fi ọ̀rọ̀ ságbà fẹ́ fọ̀rọ̀ ságbà lẹ́nu wọn lè yí gbogbo nǹkan kọ ó sì lè jó ǹdó lẹ lọ ẹ máa kà sí tó ǹdó bá kọfẹ́ tó wákàtí bíi mẹ́fà méjì nígbà tó náà ìbàdàn tó dáa yìí gan-an ọlọ́run gbọ́yà náà nílẹ̀ ju bẹ́ẹ̀ lọ ẹ wá lọ bẹ̀rẹ̀ ẹ bá ní ẹ káwá sí náà ni pé kámọ́ra wa kà káwá mọ́ra wa lòdò sẹ́yìn sòdò sọ táwọn àgbà bá sọ pé àwọn ti fọ̀rọ̀ sẹ́nu ọmọdé ọmọdé ọgbẹ́nu wọn sọ sọ ìkan nìyẹn sọlẹ́ náà o tún ti jẹ́ kọ́kìtì pé olùmọ́jú kíni o ojú béèrè ta fún akẹ́kọ̀ọ́ òun náà ló ti padà dáhùn rẹ̀ sallallahu alaihi wasallam. nínú أحاديث àhàdíìsì إليه eléyìí tí a gbọ́ òun náà ni àhàdíìsì Yahya ibn Sa'id látọ̀dọ̀ Nu'man أن رسول الله صلى الله عليه وسلم قال ترون بالشارك والسارق والزاني وذلك قول أن ينزل بهم قالوا الله ورسوله أعلم قال هن فواحش وفيهن عقوبة وأسوأ السرقة الذي يسرق صلاته قالوا يا رسول الله وكيف يفرغ صلاته قال لا يتم ركوعها ولا سجودها tọ́ wọ́n ní béèrè mí sùn látọ̀dọ̀ Nu'man ibn Murrah radiyallahu ta'ala anhu wọ́n lè jíjẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tó lè béèrè pé ma tarana fi ash-sharibi ya'ni ash-sharibi al-khamr ọmọ tì kílẹ̀ rí sí wọ́n sáàrì àti olè kílẹ̀ rí wọ́n záàrì àti aṣẹ́wó kílẹ̀ rí. wọ́n ní ànábì sallallahu alaihi wasallam ń sọ̀rọ̀ yìí nígbà yẹn ni ó ti máa kílẹ̀ àdìwá yìí pé àdìgí yẹn lẹ́nu ọ̀rọ̀ níbi nǹkan òun ni fọ́màsì náà sùn. ní wọ́n sọ pé láàmọ̀sáàgọ́ lè ṣe àdéhùn fi mawridi nas. èèyàn gbọ́dọ̀ sọ pé òun fẹ́ lo ìgbìyànjú pé òun tó yé mi nì níbi ohun tí ọba dín náà tí ọba dín ẹṣẹ ọ̀rọ̀. ni wọ́n máa ń sọ wípé ìdáwàrọ̀ dànù kọ́ńdà mi náà nìyẹn bá sọ làmì náà tá a bá ti rí ẹṣẹ ọ̀rọ̀ tó wá ẹnìkan gbọ́dọ̀ sọ pé kí ni báyìí ló yé mi sọ ìṣèhádùn gbà mí dẹni tó lè ní kátà òní ẹwọ bí rọrọ àyín ń sàdọ àlálọwọ aya tó tẹ ẹ máa ń béèrè gbogbo gbà ó lè ní mísíkì nù nítorí bí ó sì sí nẹsù mọ̀rọ̀ bó ti yé ń sì ẹ̀wọ̀n pé tí nẹ́sùn bá wà tó ge pé kódà yẹn dórí ọ̀rọ̀ iṣu gẹ̀gẹ̀ pé kí ló dé tí wọ́n fi ní kí yẹn sálù àlà tó bá ya tó tó tọ̀hún yàgbẹ́ ni. bí bá lọ gbọ́ èèyàn lọ gbọ́ fàwa ènìyàn lọ́dọ̀ ابن القيم رحمه الله تعالى wọ́n ló ní hikima hikima náà ní pé gáàsì tó jáde yẹn nígbà míì kẹlẹrí ó lè má wà lóorun lásán tí ó tún mú kẹ̀kẹ́ jáde tí ó fọ́n jáde ní ìgbẹ́ pípírí àti ní ọ̀gbìn ọ̀rọ̀ afọ́n jáde ní kéèyàn ọ̀fọ́n sọ́gbẹ́rẹ́ fi jáde tó hikima rẹ̀ ní wa ìlà àwọn ọ̀gá kí ló wá jáde sí yẹn tọ̀ àbí yẹn yàgbẹ́ kọ́dà rí nínú àwọn àfọ̀njẹ́ gbẹ̀sẹ̀ táwọn ti sọ pé ìṣòro lè dálù àlà tẹ̀rí pé yẹn ń ẹ̀rí pé tó lágbára jù. ìgbẹ́ torí kò sí kedere sùn sọ̀rọ̀ ìṣó lọ́dọ̀ tiẹ̀. mo rọ̀ bá nìyẹn di ẹni tó nígbà ni o lè mú kátọ̀ dání nígbà tí o ti kiri o tí o sì sí náà sùn bẹ́ẹ̀. ògbẹ́ni jẹ́ ọ̀bà sọ ìyàn tẹ̀sán lọ bẹ́ẹ̀ pàpàjùlọ ẹlòmíì ọ̀tún dá lórí yìí pé sísun yẹn bá ti ń wájú ìkàtó nìyẹn sísun yẹn ń wájú tó o sì ti parí àlùwàlá ó sì rìn ẹ̀wọ̀n pẹ̀lú mi lè máa sùn ní olóhùn sàlùwàlá ni ó lè tẹ̀ mí wá tí ó máa sùn bẹ̀rẹ̀ náà yóò máa sí náà ni tóró ti di sálàsù rèéfé nìyẹn ní èyí tó ń pè ní sálàsù lùbọ́ọ̀lù àti kí ni ọkùnrin àlè sí ha.

tó ní ah, ọ sọ pé mẹ́sùn bẹ̀ láti òsì sẹ́ẹ̀rì àbá ìyẹn lè kó dànù alábàálẹ̀ ọ̀ní sèkéèrè ọ̀ní dànù nígbà wọn gbé tara wọn bí ọ̀rọ̀ yìí ní wọn lẹ́rìí ìgbà tó ti fẹ́gbẹ́ kínní ọ̀lẹ́rìí ẹ̀gbẹ́ kejì ọ̀lẹ́rìí tòun yóò tó pẹ̀lú nǹkan tọ́kìn yẹn bá balẹ̀ sí bí ah, ẹ wọ tọ́kìn àdìdì balẹ̀ sí pàápàá jùlọ wọn fẹ́ ọ̀gá nínú ẹ̀kọ́ ìfẹ́kẹ́ ìjẹ́ra ń bọ́ ti lọ wọ́n ní béèrè dáńtọ̀ sálá lọ sí wọ́n yá pé ilé ìgbìmọ̀ asòfin ọ̀kọ̀ rẹ̀ tó òfin wọn wọ́n bẹ̀rẹ̀ àti òfin tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ẹ sọ òfin tí ò tí ì sílẹ̀ tẹ́lẹ̀ jàmá òfin wo ni ò tí ì sílẹ̀ nínú gbogbo nǹkan dáàbì ló gbogbo ayé tí ò tí ì sófin rẹ̀ ńlẹ̀ ẹ̀já dáhùn kò sí nì tí ọba yé wa ni ọ̀yà yé wa kódà kó wà ní àwọn al-mustajadat àwọn nǹkan tuntun tuntun fífẹ́ wáyé lórílẹ̀ ayé àárí ohun tá a fi jọ òun lọ fọ̀rọ̀ al-qiyas as-sahih àárí al-aslu àárí fari àárí hukm mọ̀rọ̀ bó bíyẹn sì àárí ìlà lẹ́rẹ̀ẹ́rin òbí ìpínlẹ̀ nísìnyí ọtí burúkutu ní mbẹ́tẹ́lẹ̀ ẹlòmíì bá dákọ̀ ọtí burúkutu ní ìsìn ọmọ mi ọmọ kẹ́tọ́ lè ṣàlàyé fún pé nǹkan ti ń jọ́ sí nì àgbájúlọ àwọn ọmọ tí wọ́n bá ń gbé bí ró bí èkó bí nǹkankan ibẹ̀ náà wọ́n dẹ̀ bí wọ́n sí tí lọ́mọ ti ń jọ́ sí burúkú bọ́ sọ́dọ̀ la kò lè yé ṣùgbọ́n tí burúkú òun ni haram òun ni bí ẹ mú ògùrọ̀ gbogbo nǹkankan tó mú dẹ́lẹ̀ òun ni haram òun dẹni pinlẹ̀ mọ̀rọ̀ bó ń sìn alifáàrẹ òun ni àwọn àyín àyín ìyẹn tìrìtìrì mọ̀rọ̀ bó ti ń sìn àtàwọn star àti kínní trọ́bù gbogbo orú wọn yẹn fáàrẹ̀ ọ̀hún ni wọ́n kí ló fà dáa fi fẹ́ fi wọ́n jọra wọn àlẹ́ àyínlá nítorí pé tíyẹn bá mú star tó mú burúkutu yóò ṣe wérewère ń tọpa wọn pọ̀ nìyẹn mọ̀rọ̀ bó ti ń sìn nígbà yẹn wàá sẹ mú hukumu jáde hukumu ti ń bẹ fún ti pinlẹ ti sèhárọ á gbé fún àyín àyín náà mọ̀rọ̀ bá nìyẹn ti bẹ́ẹ̀ gbogbo ìdájọ́ ilé ayé ọmọ máa wáyé bẹ́ẹ̀ tá a bá ti tá a bá ti ìpínlẹ̀ yẹn á lọ fi jọ èyí ti ṣẹlẹ̀ pé pípọ̀ jọrú ṣe ti ti ń wáyé jò ní òfin wa ni ọtí ìsínlẹ̀ ọba adẹ́ta ni aláwọ̀ lẹ́kànkùn lẹ́kànkùn tàbí àwọn kan lọ́wọ́ fọ̀rọ̀ pẹ̀lẹ́ àdàmì ọlọ́run lọ́sẹ̀dá àtẹ́dẹ̀ sí wa wọ́n pàṣẹ bí ohun tí ò wọ́n máa kà láfa àwọn ewu dá oṣù gbọ́dọ̀ lọ ṣe kínní yẹn kí lẹ́ ní í ṣe. alẹ́ bí láyọ̀ fàámù kẹ́fà yẹ fáàlì ìwú tí ọ̀gbọ́n àgbọ́yé rẹ̀ bó ló ti fẹ́ ṣe é omi ẹ̀gbọ́n máa dẹ́dá ò lè pàṣẹ ilẹ̀ máa fàhìm náà àtúndà àgbàgbọ́ yẹ àṣẹ wa lọ́ọ́ máa dẹ́dá ọmọ àgbọ̀ òdì dá wa àṣẹ ìwúndà àgbàgbọ́ yẹ rẹ̀ ni. sọ nípa bẹ́ẹ̀ irú yẹn ní ìsìnkọ́tọ̀ náà ṣùgbọ́n gbà tí ayé òtí sọ̀kalẹ̀ wọn làwọn sọ̀sálà ń ṣerú béèrè torí náà bá ṣàlàyé sókí tọ́ra wa ń bẹ̀ yìí sí ẹlòmíì ò pé ókè ah, ajá ti gba lè jókòó ká sí ronú pé bóòlù àti sọ̀rọ̀ sí àtọ̀rọ̀ síná àtọ̀rọ̀ olè bóòlù àti sí oníwọ̀nzáàlì kakọ́bílẹ̀ àyẹ̀nzí la fi ìbéèrè tá a nẹ́bi béèrè sallallahu alaihi wasallam àti kó tó di wípé wáàyí wáyé lórí ẹgbẹ́ ńtọ́ bá ti mutí ẹ̀fun nídìyà ọ̀mùtí kọjá gba bí ogójì tọ́padà di eight lásìkò ọ̀rùn ọ̀rọ̀jọ̀ wọ́n sọ̀rọ̀ àánú àrùntọ́. káwọn arínà olùmọ̀ àgbẹ̀ ní ṣùkúmọ̀ ìmọ̀ ẹ̀ ibi tí ọ̀rọ̀ ọlọ́jọ́ padà darí sí òun ni pé yọ parọ́ tẹ́lẹ̀ ń bá mutí lójú ẹ̀ nígbà ọba mutí náà orí rẹ̀ ti tá sí o bọ́ dàgbọ́ ní àbá àtẹnumọ́lé ní ìbò ṣe sí náà tẹ̀lé pé kọ́ọ̀tù ni ẹ ẹni ọba tẹ̀ sí kọ́ọ̀tù ńkọ́ tí ò sì mẹ́yìn náà kí ni wọ́n á fi ẹ̀hàn fẹ́ gba ayé sí wọn wọn ẹ̀fọ́fún mi náà ìgbà ẹni ọba mutí tó bá wọlé rà á tó sọkúsọ nínú sọkúsọ rẹ̀ lè di rọ tí ó lẹ́yìn ló kọ̀rọ̀ ẹ kúkú já jẹ́ ní ọ̀parọ̀ nígbà tí ìdájọ́ yẹn ò tó lè náà ẹ̀wẹ̀ alọ́ni wasaari kò wasaari kọ́tù pàkútà wọn àìdíyà tó wọn nàkàlà bímọ kásá wàlláhu azizu hakim ó lè lọ́kùnrin sọ̀rọ̀ àwọn ọkùnrin náà máa ń yàgbé wuli jù so kèé sàdámọ́mọ́ tó bá yẹ pé yẹn rí obìnrin tó so ìbọn mọ́rùn wòlò yìí tó a máa rí lábẹ́kúta ó rí bóun fi ọjọ́ yẹn obìnrin fa ọwọ́ aṣọ ìbọn mọ́rùn níwà ńlá gbìyànjọ́ wọn ní kí ló olóhùn ọmọ kan níwọ̀n wọn tó yẹ kọ́ dájú àbúgbó rí kọ́ lọ́ọ́ sùn lé ọmọ sàzíkiri ilé ọkọ rẹ láti ọlọ́run ti wá lórí bẹ́ẹ̀ wàá lọ bọ́ sóòrùn wọn kí ló dé olóhùn lọ̀gá àwọn ọlọ́pàá ní ìwọ̀ eré aláwọ̀ dìdì ní kẹ́ <laughs> tí wọ́n sọ pé kí wọ́n gbé bàbá àwọn òsì kan lọ padà òun pààrọ̀ ẹ̀fẹ́fẹ́ ní àwọn kiri ìsàfàlà ni tí ogun yẹn ló lè dàbí nùsáìbà tó nù káàdì àǹsọ̀rì ogun yẹn ló lè dàbẹ́ kọ́dà ẹlòmíì nìyí ìyàwó ni o tí wọ́n fi pọpọ ẹ̀ báyìí yóò máa wò wọ́n rìn níbi ẹ̀sìn má pa á. sẹ́wọ̀n pé wọ́n ti nù sáìbà bíntu káàd ansọ́rin yẹn tí ó gbà bẹ́ẹ̀ níjọ́ yẹn nìyẹn kí n tí n bá lọ sí kí n lọ sí ọmọ ẹ̀kọ́ mi nìkan ọgbọ́dọ̀ ọ̀rọ̀ pẹ̀sì ẹni tí ń gbọ́jú ẹ bàbá ọmọ rẹ àwọn jàgùdàgbà ó lè àdúgbò kẹlẹ sàkí títí tẹ wàá fà bá ní ẹ wàá fà ní ẹ sì máa ṣe bẹ àyíká wá ń ṣe é ni. ẹ wo ní sáìbà níjọ yẹn ọ̀fàrà gbàgbẹ́ lórí pé kò táwọn ní ibò ti ṣe ọlọ́run ìgbà wọn tó pàṣẹ rọ̀bì ọlọ́run sàlẹ̀ àjì. àwọn náà sì ní àlùmọ̀já ìdá tó ti jẹ ní ìgbà yẹn ní sáìbà bíntu káàbí ẹ̀lẹ́ ìyá àwọn náà ń pè ní wọn mọ̀ tádàmọ́ bá yí padà àwọn tí wọ́n máa ń ya ìgárọ̀ lọ́sà ọkùnrin ni wọ́n pé ìgbéwájú tọ́lọ́wọ́n bá gbé ọkùnrin wájú wọn pé àwọn ọkùnrin ni wọ́n máa ń ya olè ọ̀gbà pálí ni wọ́n sáré kọ́ wọ́n sáré kọ́ sùn ó lè lọ́kùnrin àti lóbìnrin àkọ́tọ́ ọ̀hún ayédèyàbò ẹgbẹ́ ọwọ́ àwọn méjèèjì ìyẹn máa jẹ́ sàn fún wa tí wọ́n wù yẹn mẹ́kàlà ìdíyàjẹ tó máa máa sinmi lọ́wọ́ àti pálapàla fún hàn sí yẹn wallahu azizul hakim ọkọ ológo lọlọ lóbore aláṣepèsè ìwọn tó ní ká ṣe nípa wọn yẹn paríparí ọ̀rọ̀ ni tọrọ wọn ní fi ń lọ jalè nígbà tí ọba sọwọ ń bẹ mọ Ọlọ́run kéèyàn máa fi gbáyà pé kọ́kọ́ kọ máa fi gbowó ìgbáyà àbí kọ máa fẹ̀yìn táàrí rẹ báyìí nígbà tí ọba sọwọ ń bẹ mọ. so nípa bẹ́ẹ̀ wọ́n zàlè nígbà tá a yóò ti sọ̀kalẹ̀ kọ́lá wọn ni azani azọ́wọ́zà àtàwọn ẹni wọn máa ń ya ògbólógbò nínú asẹ́wó burúkú obìnrin lójú ayé fáwọn ọlọ́run kọ́kọ́ dà kọ́ ẹ wọ lásìkò yìí náà àwọn ń kó báyẹn ṣàbábù jù báyìí àwọn kìíní yìí táwí yìí náà yàrá ẹlòmíì lòun náà ti rí kọ́lọ̀ rẹ̀ pé yanni fatáàrà ńlá òun ó ti rí bí kọ́lọ̀ fi rí o ó sì tún rí pé yanni náà yé ìwọ̀n táwọn obìnrin máa táwọn ọkùnrin máa ń wá jí ní bẹ́ńbẹ́ igbá yà lọ́yọ̀ yìí lọ́yọ̀ tó ń bẹ́ńbẹ́ dáadáa sẹ́yìn náà tún bẹ́ńbẹ́ dáadáa ọwọ́ àti gbogbo ara yẹn tó wá gbé káàkiri àfa bọ́jú àfa kan yóò yíwọ́ má bẹ wò ní kí sùtá má ṣẹlẹ̀ lórí apá àwọn ọlọ́run tó kọ́kọ́ tó sàkọ́kọ́ àtàwọn ọmọ àti sábà díẹ̀ bí ẹ bá ti pọ́rọ̀ dójú ẹ̀ lẹ́yìn àtọ́ pé ọkùnrin tí mo rí yìí ha ti wá wù mí jù báyìí àfi kí n kú nítorí ẹ ṣùgbọ́n èyí ti máa ń wá jù lọ́rọ́ obìnrin gbèjà obìnrin yìí máa wà bẹ́ẹ̀ òun ni máa ń kọ́ ju lóṣù àìpá àwọn wà ń kò kiri ẹnì kan máa dé náà ṣe sọ ìdí ya wọn àtẹ́wọ́ lọkùnrin lóbìnrin kí lọ́ba dé náà nìkan sí tí wọn bá dì lọ́kàn tí wọn yé láya kí lọ́ nìkan sí o wọ́n sì ṣe wọ́n ní pílálà tó ó fi ẹgbẹ́ ìbéèrè yìí dáhùn sọ̀sọ́lá ń béèrè nígbà tó lọ́wọ́ ti sáyà yìí kalẹ̀ torí bí ọba sí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ kí wọ́n yí wọ́n pé àká lè jókòó káwa náà ṣèrò báwọn kẹ́ńtẹ́ máa láwọn ò ṣèrò níbi ohun bẹ́ẹ̀ rí ti wà yòrò tó burúkú wò nìyẹn lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn mùsùlùmí bá dáhùn pé ọlọ́run ọ̀rọ̀ tó ń nù ẹ wá wà wọn tó bí ẹ bá fẹ́ jíròrò yẹn kò ní làákàyè tó mímọ́ wọn ní kí ẹ lọ bá jíròrò ebi ọkàn máa wọ àrùn ni wọn máa sọ̀rọ̀ ládùn tí bá ti ń sọ̀rọ̀ báyìí kò ní ka nẹ́sù ni èèyàn máa wọ̀ fún nẹ́sù kan lọ pa sórí ní fi ń bá yẹn sọ̀rọ̀ mọ̀rọ̀ bá nìyẹn ti ọ́ dàjẹ́ sí ẹ nẹ́sù kan ní fi bá yẹn sọ̀rọ̀ èpè kẹ́ ń sọ̀rọ̀ lásán àwọn sàhábà ni ọlọ́run àtòjútẹ̀ rẹ̀ lọ́kàn ọjọ́ lọ́kàn àti òjijì ọlọ́run ní ẹjẹ ń sọ fún yín fẹ́ẹ́rí ọtí mímu olè jíjà sinẹ́sìsì ọwọ́ àìsí pàlàpàlà ni wọ́n wọ́n fi ìdílé ọkùnrin gbogbo ẹ̀yẹ́ yẹn lọ́dẹ̀ ní kíni ọ̀sán bí jìyà ìyẹn ni pé ọlọ́run subhanahu wa ta'ala ó sì ìmísí rẹ̀ fójú sí ọlọ́run mọ́ọ́dà sàyáàdó mọ́ọ́dà sàyáàtì àti àkàmì. هذه الثلاثة kínú tí ó wà nípa ìdájọ́ mẹ́tẹ̀ẹ̀ta ìyàtọ̀ sọ́lá ti kọ́kọ́ lẹ́sẹ̀ rẹ̀ fáwọn sọ̀hábà níbi ẹ máa retí ìdájọ́ rẹ̀ gbọ́ báyà ìjìyà wà fẹ́. wà á tún wa òsàrkọ́ ìdáhùn sọ́lá fẹ́ mú bẹ́ẹ̀ nìyẹn ó lè tọ́wọ́ burú jù. wọ́n ní alẹ́ bí yẹ kéré kó sọ́lá ta wọ́n lẹ́ni tí ń kírun rẹ̀ gbé wọ́n á ní òjijì ọlọ́ bóun ló ti máa máa jírun ẹ gbé kọ́ọ̀là ọwọ́ adáhùn pé láàyò tí mọ́rọ́gbó àhá kò ní rúkú dáadáa ni àti tí ìyàwó bá ti rúkú dáadáa àti ń jalè ní olè gbéwèrè kọ́ọ̀là àgbèjú dàhà kò ní pé forí kẹlẹ rẹ̀ àtúnlè oníbẹ̀ ẹja máa jalè máa ọ̀pọ̀lọpọ̀ wa irun tá a máa ń yín bọ́ọ̀ bá bọ́ ọdún bọ́ọ̀ bá bọ́ọ̀ bá dàlejò sùhánàlá tẹlifí bá rí ọlọ́yìn ní fáàpù ní ẹjẹ́ ká sọ́ra fún tẹlifí bá rí pẹ́nìkan yọjú òun báyìí tó bá kí wọn ta wí yìí kalẹ̀ ìyẹn mọ̀ ní masha Allah ara sùn ní. ṣùgbọ́n tẹnìkan kí ọba rí afá ẹfun mi sùn fẹ́ kálánsárì nígbà tẹ́ bí wago láàrin ṣẹ́tí méjì ó ti fòbóde à bóòlù ẹsẹ̀ kí náà ni wọ́n ti kápù ìtàn ẹ̀ ẹ̀ ṣe sí kí ẹ̀ ṣe kankan ni ẹ̀ káwé gbọ́ngàn ká ní olùkọ́ anabi sallallahu alaihi wasallam ju béèrè sí wọn gbàgbọ́ ti pé mọ̀ ṣẹ̀rí àdì tí àwọn sọ̀hábà ò sí mọ̀ nígbà tí wàá yìí ò sí wà lórí ẹ̀ kí ni wọ́n wí wọ́n sọ pé Allahu wa rasuluhu nínú àwọn àṣàrò rí látọ̀dọ̀ Malik látọ̀dọ̀ Yahya bin Sa'id ọlọ́run bá Sa'id al-Musayyib tí sọ báyìí pé. wọ́n ta ọ́nà bí rọ́jùlì wọ́kọ̀ àti mọ̀ ولم يقل له لقوم شيئا فقال سعيد إن رجلا وقع بمرأته وهو مؤمن وذكر الحديث. أني عطاء سعيد المسيب يحيى بن سعيد لهم بالنا sọsọ yìí pé kí lè rí sọkùnrin kan tó lọ báyàwó rẹ̀ ṣàṣepọ̀ ńgbà tó gbé ṣọ àwọn èèyàn sọ nǹkan kan sàyè ìdùnnú ní tó lọ báyàwó ẹ̀ ṣàṣepọ̀ nígbà tó gbé ṣọ ọba jíjẹ ní ìlú ọsọ̀rọ̀ yẹn lélẹ̀ fún ọ kí ni ìtara rẹ̀ ọsọ̀ yẹn lélẹ̀ fún ọ ìwà ìwà burúkú. ọgbẹ́ ìhọ́m ọwọ́ àlọ́ bómi lọ ẹ mọ̀ pé nǹkan ẹ̀yọ̀ká tó lè ba fẹ́ hajj jẹun náà. mọ̀rọ̀ bọ́dé gbogbo àwọn nǹkan yòókù pátá ìyẹn lè ní dàmú lọ́rùn. lápẹẹrẹ bí irú ẹni tí ọ̀yẹ́ kó dé fìlà ọlọ́ọ̀dé fìlà ọ̀yẹ́ kó wọ nǹkan rírẹ́ ọ̀wọ̀ tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó lè fẹ́ àlébọ̀ ọ̀yẹ́kọ́ ló lọ́mí nà ọlọ́ọ̀lọ́ ọ̀yẹ́kọ́ járun ọjàrun mọ̀rọ̀ bó ti yé nìsín gbogbo àwọn eléyìí kọ́ ní àwọn nùtò àtàwọn ìtàn ẹ̀dẹ́yìn ọ̀sán lórí ẹ̀ ṣùgbọ́n tó gbé ìṣọ́ ọ̀mùtọ́ lọ bómi lò fásádà nùsù ìjọsìn ẹ̀ bàjẹ́ ni sọ kò sí pé ó ní ó ní ìtàn rẹ̀ kọ̀sá sàlàyé mọ́ ìwúta sáfẹ́ fàyọ ni pé olùmọ̀ yẹn náà lọ sàlàyé ẹni tó lọ báyàwó ẹ̀ sí nígbà tó ti kíni ọ tó gbé ọ ọba ṣe hajj nínú kẹsì máa ń ba hajj jẹ lọ wa. bákan náà nínú àwọn ìbéèrè míì tó tún wá ta sọ pé olùmọ̀ lè ju béèrè sí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ afáà sàyìn ló ń sẹ́yìn onímọ̀ sọlẹ́tún. ìdílé àdúgbò kúndé rọ́kì àti ìlú هي المغرب إذا فاتتك منها ركعة قال وكذلك سنة الصلاة كلها قال أبو عمر يعني إذا فاتتك منها ركعة أن تجلس مع إمامك بإحسان في ثانيته وهي لك أولى وهذه سنة الصلاة كلها إذا فاتتك منها ركعة. طيب. سعيد بن مسيب رحمه الله ولكن يرون أن تزيفي يرون هو يرون tọ́yẹ bá jókòó mi rákà kọ̀ọ̀kan àyẹ̀dẹ̀ wa sáwọn fúnra rẹ̀ pé ìyá ni mo fẹ́ mọ́gárì ìdáfà àtàtì kàmí ní àárọ̀ kà kíláàkà ìyọ̀kẹ́ bá bọ́ fún ẹ mbẹ́ àjáde pé rákà kọ̀ọ̀kan ló ti sàtáyà tàbí rákà kan bọ́ fún ọ ọba rákà ẹlẹ́gbẹ̀ẹ́ ìgbà wọn sàtáyà agbòdo wọn ní ojú kò sùn ọ̀rọ̀ wọ́n ń sìn ìgbà wọn dìde ẹlẹ́ẹ̀kẹta wọn sàtáyà wọn ti tàbílẹ̀ má tún gbòòdò wọn ní ọ̀sàtáyà ọ̀sẹ̀ ní sálámù àwọn àti ẹ̀múra kayọ̀ kẹwa ọ̀sàtáyà wọn àti kíni ọ̀sàlámù. sọ̀rọ̀ ní bí rí nìyẹn nǹkan kẹ́nu rẹ̀ òun ni wàá sàtáyà ń bẹ̀ ọ̀kadàlẹ́ ka súnà tó sọlá ti kú lè rà. wọ́n ní bẹ́ẹ̀ náà ni gbogbo ìrun súnà yẹn yẹn bí wàá fi kí nìyẹn kí ni ìtumọ̀ eléyàn lápẹẹrẹ nìyí òun ké dára wíwù pẹ̀lú lè mọ́mú rẹ̀ àbò ọmọ rẹ̀ ṣàlàyé fún wa wọ́n ti rákà kan bá bọ́ fún ọ nínú rákà méjì méjì tí lè mọ́mú kí fún ọ níbi asámú lápẹẹrẹ mọ̀lọ́bọ́díyé àǹtẹ́jìlẹ̀ sábà ìmọ̀ mi kà fi sàníyàtì wàá jókòó pẹ̀lú lè mọ́mú rẹ̀ níbi ẹlẹ́ẹ̀kejì ni wàá yí aláka àwùlà òun ló fi ń tọ́ fún ọ jù وهذه سنة الصلاة كلها ìtumọ̀ wọn ti ń sọ ní ẹgbẹ́ gbogbo òórùn olóko méjì méjì ìtọ́jẹ́ náà fílà ìjókòó kọ̀ọ̀kan àtàyà kọ̀ọ̀kan yóò jẹ ìdáfà àtàtìkàmí ha rọ̀ọ̀tà kíra kàkà bá bọ̀ wọn ẹgbẹ́ onígbòdù lẹ́yìn náà wọn ká sámúnẹ́sì inú méjì wọn tún kàn ọ̀bá kan ọ̀bọ̀dé àtàyà mélòó lọ́jọ́ tó máa fi hàn àtàkìyà méjì bákan náà nínú àwọn àṣàrò mi látọ̀dọ̀ Yahya ibn Sa'id ibn Sa'id ibn Sayyib sọ pé. ọ̀tọ̀rọ̀ ọ̀nà tí mo ń tọ́lọ́bà wò dámú ni rò á bí ọlọ́run yá ń kọ́ sí àlù kọ́lá Yahya ibn Sa'id ثم قال pé kílẹ̀ tó rí sí ẹni tí ẹ̀jẹ̀ kò ní mú kíní tó ń ọ̀làwọn yẹn kọ́ sí àádì kíní ọ̀dẹ̀ stop. Yahya ibn Sa'id ni àwọn òdì fèsì Sa'id Musayyib náà lọ́sẹ̀ kíní ọ ló fèsì ìpè ara ayẹyẹ omi àbíra kẹ́nìyàn ṣe ìṣàrà bóyá ń kírun fáwọn èèyàn níbẹ̀ ó ti délẹ̀ o ìṣàrà ìtọ́ka oníkẹ́ni rẹ̀ ṣe wọn ò gbàgbé ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ sí wọn bá rìn ẹdí tó bí eléyìí ti rí nìyẹn nípa títú béèrè olùmọ tí ó ju béèrè lọ àwọn akẹ́kọ̀ọ́ tí wọn bá rí sífọ tí wọn bá ti rí sífọ ọdọ àwọn lóhùn bákan náà omi ìdáàtú wo ba ìbáàbò fásitì wọn sọ kiri bẹ́ẹ̀ ni yẹ́dẹ̀ ìkẹ̀lẹ́ yẹ́ bí kéde wọ́n fi ẹ̀ pé a sì kó lórí pé ká máa pàgbà ilé yẹn náà ìmúdájọ́ wa ọmọ kékeré níwájú àgbàlagbà pẹ̀lú yọ̀ǹda àgbàlagbà ní àwọn tó mo sì sọ́lẹ̀ táwọn àwọn bá ti fọ̀rọ̀ sọ ní ike lẹ́nu sọ́sọ́ lókè ìgbà tó ti fáwọn náà wọ́n fi yọ̀ǹda pé ọ̀yá máa wí àwọn alání ọ̀sọ́ ọkẹ́ dùn yẹn kíkọ́ ju pé hadith tó àyìn fún wọn mú wa. Abdulrahman bin Ganmi al-Ash'ari wọ́n ní mo sọ fún wa azùn ní ìjábá ọ̀dì ọlọ́run tẹ̀lé àdì. ọ̀rọ̀ ẹ̀ ka fáwọn ọmọ ìtàhánà يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله سورة الحجرات آية على قفا ọlọ́run ní ayọ̀ nígbà gbọdọ̀ wọ́n á dùkú ìjábá ló ní mo sọ fún wípé ò ọ̀rọ̀ ọlọ́run sọ̀sọ̀ yìí pé ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ̀mí ti ọ̀rọ̀ ẹnikẹ́ni síwájú tọ́lọ́n àti tòjíṣẹ́ rẹ̀. afáwa dáhùn pé ṣèhíd tó Rasulullahi sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tó sọ yìí mo gbọ́ o mo gbá yàtọ̀ ọ̀kà yìí o. àmọ́ èmi gán ní òjíṣẹ́ ọlọ́run ọ̀rọ̀ sallallahu alaihi wasallam ó ké sí ọ̀gá kiri ó ké sí ọ̀pọ̀rù. nígbà tó fẹ́ sẹ́ǹdì mi sí yámọ̀n gẹ́gẹ́ bí ìrẹ́ńtẹ́ rẹ̀ tọ́ ọwọ́ á sọ fún abakar sidik àti ọmọrùn níjọ yẹn pé ẹ tọ́ka mi ẹ tọ́ka mi fíìmọ̀ àkóso mi nà lìyàmẹ̀ kí ni ohun tí màá gbà níyàmọ̀nù tí mo ní kí màá zọ̀ ọ lọ yìí o kí ni ọlọ́ọ̀sẹ̀ lọ́hùn-ún ẹ̀tọ́ tàbí. tọ́ wọn láwọn méjèèjì wá dáhùn pé ṣé kìí ṣe fọlọ́wọ́n bá ti kọ̀ pé ọ̀rọ̀ ẹ̀yìn ọgọ́dọ̀ ṣáájú tọ́lọ́wọ́ àti tòjíṣẹ́ rẹ̀ wà á sọ̀rọ̀ sóòlù rà lọ́yẹ ká wí ọ̀rọ̀ ṣáájú rẹ̀. àpò ah, ah, làwọn ti fẹ́ máa sọ̀rọ̀ tó tẹ̀síwá kálẹ̀. ọ̀nà Rasulullah sallallahu alaihi wasallam ìdá àmọ́rítùkùmọ́ ọlọ́mùtàkọ́sọ́nà ẹ̀yìn ẹ̀yẹ̀dí yẹ̀rọ ìwọ̀rọ̀sù. báyìí náà yẹ́dá yẹ lẹ́yìn ọ̀rọ̀sù ọ̀rọ̀ ìjọ ọlọ́run wa sọ kájẹ ní hadithi dọ̀rin fún mi tí wọ́n bá pa yín láti ẹ̀ gbà wájú bí mo ní ẹ sọ̀rọ̀ ẹ̀ gbà wájú ọlọ́run ẹ̀ sì gbà wájú òbí sẹ́rẹ̀ abdulrahman bin gan mi màá wọ́n wá sọ fún màá zù pé. ọ̀lọ́rọ̀jù lè ní àmì mà ń yẹ kú náà wọ́n máa mú ìjáde hu nínú ìlà ìhámù ìlà àkútù. ẹ là ó lè sọ táwọn yẹn sì wà pẹ̀lú rẹ̀ níbi àlámọ̀rí kan kó ṣe pé òun ni ó ń béèrè lọ́wọ́ wọn ìgbé kílẹ̀ ògbé kí n ṣe ń fi nǹkan báyìí kò burú sẹ́wọ̀n gbólùmọ̀ yà wò pàgbàlagbà ni ọwọ́ àbí ọmọ kí ó lè rí kó burú. ọ̀kọ́lá yìí ṣá á. kọ́lá wà yìí ṣá á ń tàkà ṣàtà yẹ sí ẹ̀hún àtàbù àdáríkà àṣàbù ìlẹ́yìn kọ́lá abu umar. tó kẹ́ẹ̀dó lọ abdulrahman gbóngbóngbó ọsọ fún màáfù pé sẹ́ni tó bá di olùmọ̀ táwọn yẹn wá pẹ̀lú rẹ̀ nínú àlámọ̀ rí bí òsè tó tún lè máa fi hàn wọ́n afáwa dáhùn pé bẹ́ẹ̀ ni tó bá fẹ́ bẹ́ẹ̀ ńṣá akọọlà tó bá wú ẹni yẹn ó lè sọ̀rọ̀ tó bá béèrè nǹkan lọ́wọ́ yẹn bó bá sì wọlé dákẹ́ hátà yẹ kí yahu asuhabu tóbi jáde báwọn èèyàn rẹ̀ mi ò fi lè dá sọ̀rọ̀ yẹn kọ sáré ká àpò ilé ìyẹn gan la nífẹ̀ẹ́ sí jù lọ́dọ̀ òun lèmi nífẹ̀ẹ́ sí jù lọ́dọ̀ sí àbúrò mọ̀rún ní ṣùgbọ́n hadith yìí fi sẹ́ẹ̀ ọ̀rọ̀ lẹ̀ sánẹ̀dọ̀ ẹlẹ̀ ṣùgbọ́n àdéhìsì tí ó sì dáa ní sọ́láwọn ìyá rẹ̀ wọ́n mọ̀ wọ́n pàtẹ ní apákan wọn ní dọ́àpù nínú kò sí ohun tí a fi tarí ẹ̀dà ha sọ lílẹ̀ ń bẹ ní inú apákan ṣùgbọ́n akẹ̀wé àdéhìsì ìtọ́lẹ́ lọ́nà kí ló wá dé fi bẹ́ẹ̀ ni ìtẹ́kìfà alẹ́ dálẹ́ kọ̀ọ̀ tààrí wà fọ́ọ̀mù pé àdéhìsì kan ọmọ kí wọ́n dá sọ́rọ̀ wọ́n lè dá sọ́rọ̀ ń lò dìbò lọ́yọ̀ ta. nínú àwọn àtàrò mi ìkàtún nìyí abdullahi ibn maslama eh, al-qanabi wọ́n ní qara'tu ala malik mo ké kéwìyì fún malik ipa wa látọ̀dọ̀ ibn shihab àti salim ibn abdullah ipa sọ báyìí pé abdulmalik ibn marwan kọ̀wé sí hajjaj kí ló kọ̀wé sí i ṣé mọ̀ pé Abdulmalik bin Marwan ni òun lọ jẹ́ aláṣẹ nígbà yẹn adẹ ní Hajjaj ni òun lọ lọ fa mọ́kà mọ́ Abdullahi bin Zubairu lọ́wọ́ ó sì darí ilẹ̀ láti fún twenty years òun lọ pa kíṣà láàrin àwọn mùsùlùmí àpájùlọ àwọn ẹgbẹ́ tó jẹ́ sọ̀hábà náà wà nù wọn ṣùgbọ́n tó jẹ́ aláṣẹ ó fi ọ̀wọ̀ fún ẹni tó jẹ́ olùmọ̀gbà ẹ̀ ọ̀gbẹ́ mọ́tà wọn ni afa wa abdullahi bin amar ọ̀dì ọlọ́wọ́ sọ̀rọ̀ àdúgbò ni wọ́n sá sí. ọwa ẹni tó jẹ́ aláṣẹ gbà yẹn ọwa kọ̀wé sí hajjaj bìnrin yóò sọ fún sápọ̀tì kìkì allah tó káàlì fún abdullahi bin amar. lẹ́yìn ìyá apá sí abdullahi ọmọ ọmọ nípa ohun tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé àfa mi o wọ́n nígbà wá dijọ́ àràfà. لما كان يوم عرفة جاءه عبد الله بن عمر حين زال بالشمس وأنا معه. طب عفا واي يعني سالم بن عبد الله أو كان لهم عبد الله بن عمر. قلني بعد واحد جاء عرفة. عبد الله بن عمر لو باع حجاج بن يوسف. nígbà tó rùn yẹ sálímù ni mo ti wà pẹ̀lú bàbá mi nígbà yẹn. wọ́n lọ́wọ́ apariwo níbi gbàgede tọ́wọ́ àpẹtọ̀ ń bọ̀lẹ̀ léyìí wá o ìtumọ̀ rẹ̀ ní pẹ̀tọ̀ <laughs> ẹni tí wọ́n ní ọ́ darí àwọn èèyàn yìí òkú da o. mọ̀ á farọ̀ ó ní Hajjaj wá jáde sí Abdullahi bin eh, Umar radiyallahu ta'ala ó sì wọ aṣọ ọjà sọgbọra sani mọ́àsùnárọ̀ aṣọ yẹn kọ́lọ̀ rẹ̀ yẹ́lò ní kí sí bí wọ́n fẹ́ pa aláwọ̀ yẹ́lò. ọwọ́ ni tòkí lọ fẹ́ sọ èrè àwọn abdulrahman nítorí pé ẹni tó jẹ́ aláṣẹ àgbà sọ pé kí n gbọ́n tó bá wí o kí lọ́ọ́ fẹ́ wí. àwọn ọ̀rọ̀ wá ṣùgbọ́n kò ń ta kò rí ìlú àtúnṣe ìgbà tó ń nẹ̀ta nìyàwó ọwọ́ ni ó di ẹ kó gbéra báyìí o àsìkò ti tó báyìí o láti lọ sí námẹ́rọ̀ láti bá àwọn mùsùlùmí sọ̀rọ̀ tọ́lá ìbọn fẹ́ ṣe súnmọ́ ẹ̀ tó ní o. Fọ̀kọ́lá hádì sáá ajájú wa ní lákòókò yìí. Abdullahi bin Umaru ní bẹ́ẹ̀. أنزلني عبيد علي ماء ثم أخرج إليه ونزل عبد الله حتى قعد إليه حجاج ọwọ́ ní retí mi kí n lọ ta mi sórí màá jáde sí ẹ wọ́n ní Abdullahi ibn Umar wá sọ̀kalẹ̀ ha ọ sọ̀kalẹ̀ sáyé yẹn sí Hajjaj ibn Yusuf ṣe ti bó ṣe padà jáde. dára bẹ́ẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ ni hajj ọkùnrin náà ìkúnta torí ìlú àti ìlú àti nẹ́ta fàkìtìrì kùtùlà. tọ́ ó ní ọ̀rọ̀ kejì rírì ọ̀nì sáárà bẹ́ẹ̀ ni sálìmù ní mọ́rọ̀ ìwà ọ̀ ó ní hajjaj ọmọ yusuf wa kọjá láàrin mi àti bàbá mi wọ́n ní fọkúntùlà mọ wá tó wá sọ fún gbẹdọ tọ ọba tó wá fẹẹ ṣe kí ni ọ tọ ọba fẹẹ ṣe súnà fa àṣírí lọkọtùmá má jẹ kí ìbànú sọ̀rọ̀ ogun ọ jẹ pé àtẹkọ yẹ kí ìbànú sọ̀rọ̀ ọmọ àgùn káwọn yẹn fi má gbàgbé ohun téèyàn wí. ẹ kó sì tètè yára kó tètè dúró ní arọ́fà. ìjà àlàyé ń dúró ilé àṣírí lọ́ọ́ ìwé ìrọ̀rùn. كلمة يسمع ذلك منه فلما رأى ذلك عبد الله قال صدق طب ọlọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní wò ní wo àtúlẹ̀ ìbùnà fi gbọ́ gbọ́ ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ rẹ̀ níbi àgọ́ ọ̀dẹ̀ yìí ti wọ̀ sọ́lẹ̀ kan ẹ má jẹ́ àgbàgbé o bàbá ń sọ̀rọ̀ ọmọ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ta là ní gbọ́ bàbá sọ fún aláṣẹ tọ́fẹ́ lọ yẹn tọ́fẹ́ lọ báwọn yẹn sọ̀rọ̀ ní arọ́fà ní nẹ́mẹ́rọ̀ ìgbẹ̀dọ̀ ọba jáde tọba fẹ́ ṣe súnlẹ̀ ní ìsìn ni ọjáde o àjájú sì gbọ́ pé tó ní ìsìn ọ̀dà jẹ́ lọ dání sórí. gbọ́wá tó wá jáde tán bàbá sọ̀rọ̀ mọ́ ọmọdé máa tún sọ̀rọ̀ lóò pé fàkì náà lọ́mọ ìyẹn sáálì tọ́jọ́ wọn àtọ́lẹ̀ ìbọn ọlọ́run dákun sálẹ̀mù ní àbátó dá sọ̀rọ̀ nígbà tí bàbá ti jọ dá fún wọn náà lè dá tó tọ́ wà lẹ̀ nǹkan tó ti kọ́ láti jọ yìí àsógo ni kí ọjà àbá àkọ́mọ rẹ náà jẹ́ àpá nípasẹ̀ rẹ ọlọ́ọ̀yì dáadáa òun náà tó wá sọ pé tọ́ba tó wá fẹ́ ṣe súnẹ̀ má jẹ́ ìbàdí sọ̀rọ̀ ogún o wàá jẹ́lẹ̀ lówó kó o fa ó sì já sí pé ìdúró ní arọ́fà yìí èdè jẹ́ ọ́ yá wọ́n ní àjáde wa bẹ̀rẹ̀ sí ní wo abdullahi ibn umar kẹ́yìn mọ yẹ́sùn àwùjá ilé kàmí gbèdékèsè fọmọ rẹ fi tiẹ̀ kú ó tún fẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ wọ́lá mọ ọ̀rọ̀ àdáyé ká abdullahi gbàtà abdullahi ibn umar wà rí ká rọ́dí ọlọ́wọ́ sáré àníkú wọn ọba ní sọdá kan ó tọ́lọ́ ọmọ mi sọ yẹn ni <laughs> bí bí mo yọ̀ǹda pé gbà mo ti sọ díẹ̀ kọ́ wọn fi lè sọ díẹ̀ òdodo lọ́sọ̀ wọ́n yẹ wípé tí bàbá bá jẹ́ lè mọ́ ọmọ lè jogún rẹ̀ tọ́ba mọ́ sí tí ọba mọ́ lókun ẹni wọ́n sọ yèdò yèdílé wọ́n lè sọ́ọ̀tì wọ́n yẹ pé kò sí láì fi mẹ́ tí wọ́n bá mọ̀ ṣùgbọ́n kí wọ́n bá mọ̀ ẹ tí wọ́n pẹ́ lómi ìtọ́ bá mọ̀ káwọn ní oṣù sẹ́yìn yẹn ọ̀rọ̀ yẹn ò sí ìpínlẹ̀ àrà rárá bíbí òkú فارق بين أبي الله إبراهيم عليه الصلاة والسلام وجعلنا للمتقين ìgbẹ́ ọlọ́run ti wá ní kíni o ìyàní ìmọ̀ọ́mù fáwọn tó tí wọ́n jẹ́ kíni o tí wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọlọ́run bẹ́ẹ̀ sọ ní ayé àrùn ìjọláyà ní ẹlọ́ àìsí sọ̀lì ní àwọn tó bá já lábò tí ó lè rí wọn ò lè rí ẹgbẹ́ ọ̀fẹ́ ní já ìlú ká àlìmẹ́sì ìmọ̀ọ́mù kọ́lá wọn mí lórí rí ìyàtì mo ṣe ẹ́ nílé mọ́mù fáwọn èèyàn nàbí láì bọ̀ ọ́ kọ́ má sèmi nìkan kí má jẹ gbogbo ẹ̀ tán nínú àwọn ọmọ mi náà mo fẹ́ lè mọ́ mú mẹ́ o kí lọ́ọ́ bá dẹ́ta sọ ọ̀nìláyà náà lọ náà ẹ̀dí lọ́ọ̀lì ni ẹ̀nà bá já alábòsí nu wọn wọn ò ní rà lùkáwà níbi lè mọ́ mú làwọn ọmọ rẹ máa jẹ́ mo rò bó ti ń gbẹ́ náà bá já alábòsí nu wọn kò ní rí ìmáàmà sáàni yẹn ti ó fẹ́ pé kò sí láì fi ń bẹ̀ rárá rárá ọjà ti pa ó pé lè mọ́ mú lè ọmọ rẹ náà wá tó ní bíbá yìí Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma ọ̀yọ̀ǹda fún gani o fọmọ rẹ̀ Sálímù ibi sọ̀rọ̀ níbi níbi náà ti wà kálí gbólóhùn yọ̀ǹda yẹn náà ló ṣẹlẹ̀ tó sọ pé sọ̀dà kan ó tọ́ lọ́mọ mi sọ èyí dọ́kẹ́yìn àníṣálẹ̀ máa rò ẹ̀rí ọjọ́ orí gòkè yẹn náà wọ́n ní Hajjaj ibn Amr ibn Jaziyya wọ́n lè jókòó lọ́dọ̀ Zayd ibn Thabit ibn Fahd ó lè wọ́n ní ibn Fahd ọlọ́ba wọ́n ní ọkùnrin kan eh, ibùdó fáàdì ọlọ́ba ọkùnrin kan ní yamani láti yamani lójú wa wọ́n ní yaba sàyìn ń bẹ lọ́dọ̀ mi àwọn ọjà wa rí àwọn ẹrú lóbìnrin lẹ́yìn sàdísà ìlẹ́rí òkìnnú bí àjàbá ilé yẹmi hol kódà àwọn ìyàwó mi ni mo kó sínú ilé sọ ah, wọn ò wù mí tó àwọn ẹrú ni wọn gbádùn àwọn ẹrú ni ìpọ láti máa bá wọn ṣàṣepọ̀ ṣùgbọ́n wọ́n lẹ́sàkó lòun náà yọ ọ̀jẹ̀ ìbò àǹtá mílámí ni àfẹ àzẹ ṣùgbọ́n kò wù mí pé gbogbo àwọn ẹrú ni wọ́n lóyún fún mi yẹn yẹn torí mo ń wò pé nífẹ̀ẹ́ padà fún wọn sàtọ́ bá yá ṣé tí bá ń bá wọn sàṣekọ̀ ṣé mo lè máa gbára jáde sátọ̀ bá ń bọ̀ ọ̀kan lalágun bẹ́ẹ̀ wọ́n ní zed wa sọ fún ẹni tó wà pẹ̀lú rẹ̀ tóun kéré sí pé áfìhìyà hajjaj mo ní hajjaj ọ̀rọ̀ bó di yé. Hajjaj ibn Amr ibn Gaziya yẹn ẹsìn má jẹ àgbàgbé ṣe bẹ́ẹ̀ iná ẹ̀mẹ́ni tí wọ́n ń pè ní Zaid Zaid wo ni yẹn àwọn náà ní Zaid ibn Sa'd nínú àwọn katabatil wahyi nínú àwọn tí ń kọ wahyi ó sì tún jẹ́ afrọ́tù sọ̀háàtà bí wọ́n ti máa ń wí gẹ́gẹ́ bí àfa onítẹ̀rà kìíní mìíràn yìí wọ́n ti sọ afrọ́tù kùmù Zaid ẹ̀ ń tọ́ mọ́ àráyé tó jó nù yín àwọn náà ní kíni o àwọn náà ní zayi bínú sáàdì ó sì wà nù kátàbàtì wà mọ̀rọ̀ bó ti yé ẹ má jẹ́ àgbàgbé pípé lára rẹ̀ lára zayi ha náà láti padà rí ẹni tó ń pè ní kíni o nípasẹ̀ rẹ̀ láti rẹ̀ tí ọjà àlìfàkì ìwà àgbáyé nínú àwọn sàbẹ̀rẹ̀ káníyàn alhassanu albasri. Hasan al-Basri ẹ pé ọmọ ọ̀dọ̀ rẹ̀ kan tó ń pè ní Yasaru òun ni bàbá Hasan al-Basri ọmọ ọ̀dọ̀ ọmọ sálámàtà tó ń pè yẹn ní Khayra òun ni ya Hasan al-Basri tọ́jà alifakí wà gbáyẹ ọgbàjúmọ̀ nínú kòró wa. ẹ wá rí àfọwọ́ azẹ́dù wa sọ pé áfíhì ya Hajjaj rẹ Hajjaj ọ̀ya fún ní ìdájọ́ lórí ẹ̀ ó ní mo wá dáhùn pé gáfàrọ̀ lọ́hùn lẹ́kẹ́. إنما نجلس إليك لنتعلم منك ẹ̀gbọ́n bíi ní a ah, àmọ́ ọlọ́run máa forí jì sọ́dọ̀ ní àwọn òsì bẹ̀rẹ̀ kí pé o tún sàkọlé mẹ́ ọwọ́ àwọn sáàsì náà ti rí i pé ẹni wọ́n padà darí ọ̀rọ̀ yẹn sí wa òwì bẹ́ẹ̀. sọ ni pé lọ́ọ̀mù lẹ́kì máa forí jì innama najlisu ilayka ile mink àwa jókòó ká fi kéwú lọ́dọ̀ yìí ni àbá ọ̀kọ́lá àbá ni àbí òfun ní ìdájọ́ ìdìbò ní òfun wọn ni wọn á ni oko rẹ làwọn ẹrú lómìnirin yẹn ń ṣe ìta sakọ ìtagun gbówó ẹ وكنت أسمع ذلك من زيد بن ثابت يوموي أفاد ما يدعى من مقبرة لا دعوة سلمت الداري أقول يا به كلا أنا أفاد زيد بن ثابت ولون الصدق لا صدق ما تبيلي في لا عافية يبيري إن شاء الله ما كان هذا كلام جنبه عليكم السلام ọ̀sẹ̀ rí bẹ́ẹ̀. ẹ rí téèyàn lè pèèyàn ní alhaji alhaji béèrè táwa ní ó béèrè náà ni pé téèyàn lè pèèyàn ní alimusọ́ọ̀lì lẹ́wọ̀n afẹ́ kí àlàntàrí láìpẹ́ yìí téèyàn lè pèèyàn ní asọ́ọ̀yì lẹ́wọ̀n bá gbàwé rọmọdán láìpẹ́ ẹlòmíì sì tún gbàwé lánàá téèyàn lè pè ẹ́ tọ́yọ̀ zaka ní alimusaki kẹ́ẹ̀ bá ti rí dáhùn yẹn dáhùn ajá sí téèyàn lè pèèyàn ní alhaji ṣùgbọ́n o ṣètò ní ti yọ̀ ọ̀ṣun ọlọ́run wọn ni wà nírìn nínú fàdáwà àlàkídàtì wà àrkánì islam wípé wọn àyè pé kọ́ kí wọ́n fi dá àyàn mọ̀ nìyẹn sílẹ̀ ìbò wọ́n ti di alámù àpọ́nlẹ́dẹ̀ àpọ́nlẹ́ nítorí pé alihajj yẹn ẹni lọ́lẹ́dọ̀ sí gan ẹni tí ò sì ṣe hajj nítorí pé ìtumọ̀ rẹ̀ ní pé ẹni tó gbèrò ìjọsìn lé ọlọ́run tọ́tẹ́ yẹn bá ti wá lọ lọ́wọ́ ẹgbẹ́ tí wọ́n mọ̀ láwùjọ yín nìyẹn ṣùgbọ́n kó wá ti pé ọ̀gẹ̀gẹ̀ alára tí èsì pé wọ́n mọ̀ ọ́ mọ̀ ebi ah ọyẹ kẹ lè máa fi kíní yìí pè wá wọn bá máa kọ sínú gbogbo òwe rẹ ṣùgbọ́n tí wọ́n bá ti mọ̀ ọ́ mọ̀ ọgbọ́n ṣẹ̀ṣọ̀ fẹ́ dá sí ọ ti gbọ́dọ̀ wá alágídí ẹ̀wẹ́ lọ sọ́ra yín o ìbẹ́ ilé pé yẹn ní mùsọ́lì ẹ bá gbèmí lálá jì máa ń kò ní ọ̀rọ̀ bó ti yẹ tọ́ba yẹ pé wọn ò fi mọ nìyẹn ẹnìkan bẹ́ẹ̀ ń jẹ́ Abdulwasi àwọn bíi márùn wọn ń jẹ́ no no no no Abdulwasi ni ẹ máa rí ọgbà náà ń gbòdì pé ṣùgbọ́n èèyàn sọ di ojú ọjọ́ rí ya pé mi aláàjì mi aláàjì tí mo tó fi lọ ilé olúwa ìwọ́ pẹ̀lẹ́ ẹni ọ̀lọ́ nígbà tá a ti gbọ́ kí náà wá sí yorùbá mi ẹ wá rí nípa wọ́n là náà wọ́n ní kíra ni la ṣùgbọ́n sẹ́ni yẹn ló gbà pé kíra ni. ṣé kẹ̀lé pé kọ̀ kéwúké ní fíwú ìkúwì torí bẹ́ẹ̀ ni tí fásitì àrẹ ọ̀bá ti nítumọ̀ kí ọ̀jọ́jú kéèyàn lọ sí ẹ̀yìn lè mọ́mú mi lórí fásitì àrẹ الله أعلم نعم Thank you. ẹ̀sùn ìjì náà ni ẹni tí yẹn ti fẹ́ lóyún ẹ̀jẹ̀ àgbà pé kò yé náà ni wọ́n fẹ́ lóyún kò ní yìí wọ́n sì tún fẹ́ máa bímọ fúnra wọn lọ ẹ lọ sùn mí sí ọ̀rọ̀ bá nìyẹn ti ẹ sì má dáhùn yẹn lóhùn ló ti yíwọ́ yẹn náà yẹ ká ẹ ti tún ṣe yẹs ìwé kúrin máa ń gbé àmọ̀bóbìnrin ní sọ́lẹ̀dọ̀ àtìfẹ́ nílẹ̀ wọ́n ń so igi ọkọ tí ń àti ìrakọ̀ ọlẹ́gbẹ̀yẹn lè so igi oyún nù ọ́ kátẹ lákọọlẹ wọn bímọ lóòjọ́ a lè so igi rẹ àbẹ òsì kẹsì tẹwọn fẹẹ lè so igi ọmọ tí wọn fẹẹ bí lóòjọ́ làbí náà má lọ fẹnu wa ọ̀pọ̀ tí wọn bá tẹ̀ bímọ àwa láàfẹ ọ má má lọ wí ikú wí mọ tọlọmọ tí wọn fẹẹ bí lóòjọ́ lọsọ pé wọn lọfẹ ẹ já so igi ẹ fún ọ bó tiẹ̀ ọkẹ gbìyànjú wọn máa gbé fúsù wa pampasi gbogbo kankan wọn máa kó wa tí ń lọ sùkúl náà gbogbo yín kí rọ́bì ọmọ alágbé lọ títí tọ́ bí èsì kú yóò jogún rẹ̀ tóun náà bá kù wọ́n ní àjogún rẹ̀ mo ṣọ́ àlélẹ́ rẹ̀ mo rò ó di ẹgbẹ́ sọ̀rọ̀ máa fi ń sàwádà ṣùgbọ́n yóò náà rí bẹ́ẹ̀ ẹni tó ti yíwọ́ tó yíwọ́ tẹ lọ bẹ̀bẹ̀ yẹn náà ẹ̀yẹ ẹjọ́ ẹ̀ torí yóò tún máa dé bẹ̀ padà yóò máa já sí pé wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú àgbèrè ṣùgbọ́n wọ́n ti yọ ní rẹ̀ pẹ̀lú nìka kí ti wá forí jẹ ọlọ́pàá ọlọ́run ọba ìjọba ló ń bí wọn bá ṣe dáadáa. kò sí ìbẹ̀ lè ṣe wọn ká máa sọ yí pé kájọ dẹ̀yìn oyún èyí tí wọn tún padà máa náwó lẹ́yìn ìgbà rẹ̀ wọn máa tún tẹ́ wọ lọ.